ìwé ọmọ gbọ́ orí ẹ̀ mọ gbọ́ orí ságo ń búgò. kọ́ ọmọ sọ dìlítì. dìlítì kan wáìpù ẹ̀ ọ̀fù kan káńsù rẹ̀ dànù. ìyá tó bí mi sáyé. ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé ó ní ọ̀rẹ́ òun gbé baba lọlé àmọ́ nílé wọn wọn gba baba lọ́wọ́ rẹ̀ ah. ó ní kódà títí àsìkò tí ọ̀rẹ́ òun pàdé ẹ̀gbọ́n òun òun àti bàbá wọn sì wà lọ́wọ́ ara wọn wọ́n sì ń pulẹ̀ ó ní báyìí òun ọ̀wá mọ̀ bóyá àwọn àti bàbá bóyá àwọn ọ̀jọ́ ṣe mọ́ o. àmọ́ bí ọ̀rọ̀ wá wà gangan rẹ̀ arábìnrin yẹn ó ní ìbẹ̀rù bójó hmm. ìrìn àjò tí èèyàn fẹ́ kàn lu agbami rẹ̀ téèyàn ò hmm. tí ì mọ hmm. bó ṣe rí lóhùn tó jẹ́ pé ẹ̀rù gbéyàwó máa ń ba òun kó tó di wípé òun kan lo agbami eléyìí tóun wà ní tòun yìí òun mọ gbogbo gbìyànjú tó ń mú sà lóògùn pé ṣé ẹ dákun kóun ọ wá lajú lẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ṣé pé kí òun ọmọ sọ nǹkan kan fún ẹ̀gbọ́n òun pé báyìí kàn sá o hmm. báyìí kàn wò di o. ìjálẹ̀ ni ẹ ní o. ó ní bẹ́ẹ̀ kẹ̀sì rèé. pé ọ̀rẹ́ ẹ̀hún ó ti da pẹ̀rẹ̀ àjàṣẹ́ o. apẹ̀rẹ̀ àjàṣẹ́ kó apẹ̀rẹ̀ kú tọ́nu ni sọ́ọ́ pẹ̀rẹ̀ àjàṣẹ́ bá. Ah, irọ́ nígbà tó ṣe wípé nínú ẹkù rẹ̀ àìmọye èèyàn ló ti wẹ̀yìn ló ti wẹ̀yìn bẹ́ẹ̀. ẹ ọrùn ní ti ń sọhùn. kò sí èèyàn tí ò ní past kò sí èèyàn tí kò eh, eh, ní. tí ò ní past ó lè fa àṣesẹ́yìn rí. ayé tí ò bá tiẹ̀ ní past kò lè ní present. Hmm. Eh, ẹ làwọn eléèbó sọ. past tó wà ń òun náà la fi rí present. bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni. yes ma arábìnrin ní gbogbo ìgbà tí òun bá tún ti wá ń rò pé àkóhun sọ fẹ́ gbọ́n òun ó lóun mọ̀ wò pé ṣé òun wá fẹ́ ba ayé ọ̀rẹ́ òun jẹ ni pé bóun bá ní òun sọ fẹ́ gbọ́n òun tóun bá sọ pé ẹ̀gbọ́n òun ò ní pé kóun tiẹ̀ ní láníyàn lóòótọ́ àti lódodo ó ní ó wo òun pé kì í ṣe pé ó ní kì í ṣe pé bóyá òun ò fẹ́ kọ́rẹ́ òun kó fẹ́ ẹ̀gbọ́n òun ó ní ṣùgbọ́n ẹ̀rù ń ba òun ó fẹ́ kẹ́gbọ́n òun náà settle down. pé bí wọ́n bá kó wọnú odò kìíní ìtàn ṣé bóun bá sọ pé hmm. ọ̀rẹ́ òun ó yí padà bí ọba yí padà àbí ṣé bóun náà tiẹ̀ ní past tòun náà àbí kò wọ́n dákẹ́ kò wọ́n má sọ fẹ́ gbọ́n òun ni bóun bá wá dákẹ́ bó bá dọjọ́ iwájú ṣé wọn ò ní fi gbá sàn lórí pé ah ọmọ burú léèyàn o ìkànnì ọtọ̀tọ̀ ìyá náà gbìn ọmọ ìyá rẹ̀ ọwọ́ akọ. torí ohun ti ka ọ̀rọ̀ rẹ̀ ń kún ebolo hmm. táyé pé kò sí bọ́n ṣe lè ṣe ebolo tó tí ò ní í rùn gbẹ́ẹ́. ọ̀rọ̀ wà rèé gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé bọ́rọ̀ bá rí báyìí kí kárábìnrin yóò ṣe ṣé kán kókó pa ẹnu wọn mọ́ ká máa fi àdúrà ran ẹ̀gbọ́n wọn lọ́wọ́ pé ìrìn àjò eléyìí tí wọ́n fẹ́ dá ẹsẹ̀ wọ̀nyí ọba lókè bá ní sọ wọn o kí wọ́n má kábàámọ̀ o àbí kí wọ́n ó tètè fariwo ta pé bọ̀dá ẹ wá ẹ lè lọ́nbẹ̀ o. ṣe rí ọkọ̀ tẹ́ ń náwó sí tẹ́ rò pé ọkọ̀ tuntun ni èyí hmm. ṣe tuntun o wọ́n ti pààrọ̀ ẹ́ńjìnì rẹ̀ o. Hmm. sójú òpó lẹ̀ àwọn nọ́mbà tá à ń lò yẹn kò yí padà zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine. tàbí nílé òkèèrè plus two three four eight zero nine two two two ten fifty nine. Hmm, àbí àní àdójú ọjà níta ń jẹ́ kọ́lá níta èé sòwe tọmọ onígàrí lè pa àdójú ọjà ẹ kú kalẹ̀. Uncle Dentist, wetin be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they use comfort? No dear, Now, hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. When you haven't used your SIM for quite a while, you start to worry. You start to calculate the last time you recharged, or the last time you got a call on that line, or a credit alert, or even just a flash. But thanks to Glow Always On, you can rest easy and never worry about any of that because with just 500 naira, you stay connected to the Glow network even if your SIM is inactive. Just dial star 777 hash and select Always On to subscribe. Glow Unlimited. Baálé mi, nọ́ọ̀sì sọ fún mi ní ilé ìwòsàn lónìí wípé ó ṣe pàtàkì fún mi láti sinmi díẹ̀ lẹ́yìn tí mo bá bí oyún inú mi yìí kí ara mi ba lè mókun dáadáa. Bẹ́ẹ̀ ni o, bàbá Júnior ọ̀rẹ́ mi náà sọ fún mi, ó ní kò dáa kí obìnrin bímọ léraléra, ó sọ wípé àwọn ń fi ètò sí ọmọ bíbí. Fífi ètò sí ọmọ bíbí bí àǹtí nọ́ọ̀sì ṣe pé gan-an nìyẹn, ó sọ wípé oríṣiríṣi ìlànà ìfètòsọ́mọ bíbí ló wà èyíkéyìí tí ó bá ti wù mí ni mo lè ṣe lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tí ó péye ní àfikún hmm. a tún lè ní oyún nígbàkúgbà tí ó bá ti wù wá. ìfètòsọ́mọ bíbí jẹ́ ọ̀nà pàtàkì kan láti fi àyè sílẹ̀ láàrin ọmọ kan sí èkejì nípa dídẹ́kun oyún àìròtẹ́lẹ̀ fún àlàyé àti ìtọ́sọ́nà tí ó péye ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero zero zero zero two two two five two tàbí kí o lọ sí ilé ìwòsàn tí ó wà ní agbègbè tí ó ní àmì àwọ̀ olómi ewé láti yan ètò tí ó bá ọ lára mu àmú ìkéde yìí wá láti ọ̀dọ̀ àjọ tí ó ń ṣe àkóso ètò àlàáfíà pẹ̀lú ìbáṣepọ̀ Marie Stopes Nigeria àti ìrànlọ́wọ́ lọ́wọ́ ìjọba Denmark. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. hello ẹ káàárọ̀ eh, ọjà Tintin, mm. ọjà ọjà hello. Mm hello. yes ẹ kú ètò mà. ẹ mà káàárọ̀ ètò rẹ o. mr mrs ojo ni o látọ̀yọ̀. tó wàá ń gbọ́ yín. ṣe rí ọ̀rọ̀ ìgbéyàwó bẹ́ẹ̀ ṣe máa ń àdìtú ni hmm. kò sẹ́ni tí ò ní pass tí pásítọ̀ bá ṣẹlẹ̀ pẹ́sẹ́ǹtì yìí ò lè ra fún un. ìrìn àjò yẹn tó jẹ́ kọ́ dàbí ìgbà pé àbúrò ọkọ ó mú lẹ́mìí ni pé torí kó ti mọ páàsì ọ̀rẹ́ rẹ̀ hmm. tó bá jẹ́ wípé ẹni tó jìnnà sí ni kò lè mọ̀ kankan ṣùgbọ́n nǹkan tèmi wò láàdváìsì fún ni pé bóyá kó invite ọ̀rẹ́ rẹ̀ torí ìranù tó bá ti wà lára ó ṣòro hmm. ó lè ní yóò pati kọ́ máa pati. àǹtí ṣáà tiẹ̀ lè sọ pé ó ṣèranù gan bẹ́ẹ̀ ni. ìranu ni dájú obìnrin gbọdọ kóra rẹ níjàánu hmm. because tó bá yẹ pé boys á ní bóyá ọlọ́run ò kọ́ wọ́n pọ̀ ẹni tó ń déètì married lóríṣiríṣi olóṣù abẹ́lé ni ká perú ẹ̀. ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ o. kó ọ̀rẹ́ pé nǹkan yìí o tí mo bá ní kí n sọ fún mi. bí pé mi fẹ́ kó o ní hóòmù ni. but bó ṣe ń lọ yìí ọ̀rẹ́ jẹ́ ká jọ sọ̀rọ̀ bí ọmọ ìyá. Hmm. ṣé wàá fi ọjà rẹ̀ kọ́ tó bá ti ń kúrò nílé yín. Hmm. ọ̀ kéne kí wọ́n jọ sọ̀rọ̀ bá so èmi ó dìtà mi because ọ̀nkú tó wà ní turkey kò ṣeé ṣe kí wọ́n ṣe wedding gbàrà kó dẹ̀ tòwú ẹ̀ tí wọ́n jọ máa lọ hmm. ó máa fi sílé. Si ẹni tí ò wá sí ọkọ ẹ̀ lọ́dún ẹ̀ pé kò lè kọ́ntínú. Hmm. ṣé tí mò ń sọ ti yé sà. Hmm. orí àtọrọ ẹ bá tẹ̀ yẹn sọ̀rọ̀ ah. torí pọ́ọ̀mọ́ ló jẹ́ kọ́ máa ká aláàjùbà hmm. tí yóò bá ti pátì ọbẹ̀ tà invite jẹ yẹ kó kánsẹ́lì rẹ̀. kò wulẹ̀ nílò kó sọ fẹ́ gbọ́n ẹ̀ kó rọra pé lẹ́yìn yẹn ọ̀rẹ́ rẹ̀ láàrin àwọn méjèèjì ọ̀rẹ́ sọ̀rẹ́. Eh, kó pe gẹ̀ yẹn sẹ́rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí hmm. nǹkan tó ń ṣẹlẹ̀ sí èmi ni pẹ̀lú ẹni tó gbé mi sílé hmm. ṣé tí mò ń sọ ti yé. ẹ̀yin wá ni wọ́n pè àbẹ́yìn lẹ pè èèyàn. èmi mi pè èèyàn èmi gangan nírú nǹkan yẹn ṣẹlẹ̀ hmm. ọkọ mi bẹ́ẹ̀ mọ̀ ó pè mí lágbájá báyìí fẹ́ jọ wà bọ̀dẹ̀ àṣírí dẹ̀ tù mo yẹ fi sílẹ̀ tí n bá sọ fún yín pé ti ọ̀la ó lè jẹ́ pé látòjú mo ti bá yín sọ̀rọ̀ òkò ní pè mí mọ́ ìfì ń dà mí láàmú Ah, ah, lẹ́ni tí bí yẹn lẹ́ni tí bí yẹn sọ pé kè mọ́jú kò bí nǹkan o. ẹ <laughs> eh, ó sì dá mi láàmú kí n wá sọ yí pé ọkọ mi ò mọ̀ kí n máa yọ lọ serú nǹkan bá hmm. ìyẹn dalẹ̀ ni hmm, hmm. tí ọba kóra rẹ̀ ní ní determination ọkàn nǹkan tó lè nira nu hmm. tó bá ti wà lára obìnrin ó ṣòro ó ṣòro gbà kódà kí obìnrin yẹn eh, àbúrò ọkù yẹn kó máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ ṣe wọn kú làákà ẹ kọ́ máa sọ fọ́nkú ẹ ìṣe mi lérò ni ẹ ṣe gan ni àdúgbò ma ẹ bá wa kí wọn lọ́yọ̀ọ́ aláàfin àwọn àtẹ̀jíṣẹ́ ń rèlura wọn lórí Facebook aite Samuel wọ́n ní kí wọ́n pariwo síta ní òkú tó di ẹran mọ́ joge nítorí bá kọjú sẹ́nìkan yìí ló máa ń kọ sẹ́lòmíì bíi ìlú gangan arábìnrin fọláṣadé ọmọlára akínrẹ̀mísí wọ́n ní kí ni big d nínú kí ọ̀rẹ́ kó fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ní lẹ́tà go and sit down jọ hmm, n ṣe wọ́n kọ́ ń tiẹ̀ nù. hello. káàárọ̀ àǹtí fún mi rèé o a kú wíkẹ̀ndì o. ojú ayọ̀ máa ń ẹ kú fáìn o. gbogbo glasgow nǹkan. kẹfìrú ẹ kàbáyé ẹ ránṣẹ́ sí mi <laughs> o. Oh, oh, oh, orí mi ẹ bá ń kí eh. onínáwó. àwọn náà ni ọlọ́run á túbọ̀ máa fún wọn ṣe. àmín àmín. <laughs> ọlọ́run á túbọ̀ gbowó wọn sí. ẹ ṣe mà. ẹ ṣe rí ọ̀rọ̀ ti àárọ̀ yìí mà èmi wò pé ẹ̀gbọ́n yẹn gangan ni òun ìgbà tó ti mọ̀ pé ọ̀rẹ́ àbúrò òun ni hmm. ó yẹ kó ti béèrè lọ́wọ́ ẹ̀ pé wá sọ̀rọ̀ díẹ̀ fún mi nípa ọ̀rẹ́ ẹ̀ kó tó di pé máa go deeper hmm. òun ni òun interest and gẹ́gẹ́ bí àwọn ọmọ mi òjò tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ṣe sọ mo gbé hmm. kudos fún wọn wọ́n ti sọ ìtọ́jú ìwé ọ̀rọ̀ yẹn pé kò sẹ́ni tí ò ní pàṣẹ tiẹ̀ torí pé ó ti ṣe ti lọ́wọ́ kó pe ọ̀rẹ́ ẹ̀ wà àtọ̀rẹ́ ẹ̀ wà nàìjíríà pé ṣé mo pé bàbá mi lẹni tó fẹ́ fẹ́ mm. torí ẹ̀gbọ́n mi ọkùnrin ni bàbá mi ni obìnrin lèmi náà o mo ní pàṣẹ tèmi o ṣùgbọ́n ṣo máa promise mi hmm. pé níbi tó fẹ́ bá dé yìí ṣé pé mo ti mọ̀ pé ẹ ti bá débi tó látẹ̀rẹ̀ ṣo máa promise mi tí mi ìdẹ̀ sọ nǹkan kan fún ẹ̀gbọ́n mi no matter what pé o máa jáwọ́ nínú gbogbo ìrìn tí ò sọ tó dẹ̀ tó dẹ̀ jẹ́ pé ó mọ̀ tó máa fara mọ́ ẹ̀gbọ́n mi hmm. tó bá ti lè fọ́ mí ìsìn ẹ̀ kó fàdúrà máa ràn wọ́n lọ́wọ́ kò sẹ́ni tí ò ní páàsì tọ́lọ́run bá ti lè ṣàánú fún alọ́ọ̀tì alọ́ọ̀tì tó jẹ́ olówó olọ́bì kò hmm. sẹ́ni tọ́lọ́run ò lè ṣàánú fún nǹkan tẹ̀mí rí inú ọ̀rọ̀ yẹn nìyẹn pé kó pe ọmọbìnrin yẹn hmm. kó bá sọ̀rọ̀ wọ́n náà wọ̀n pé èmi náà ní páàsì tèmi o mi èké ìsìn mi lè rí nǹkan tó dáa kíní mo fẹ́ yọ ẹsẹ̀ kúrò nínú ẹ̀ hmm. o ṣùgbọ́n bàbá mi lẹ́yìn yìí hmm. ṣé o máa garanti mi pé o máa fi gbogbo àwọn ìrètí òótọ́ tó ti ń rìn sẹ́yìn o máa fi wọ́n sílẹ̀ o máa faramọ́ ẹ̀gbọ́n mi hmm bó bá ti lè fara mọ́ èmi náà fàdúrà máa ràn ẹ́ lọ́wọ́ ọlọ́run á fún ẹ ṣe á dẹ̀ ràn ẹ́ lọ́wọ́ o bọ́tẹ́ mi rò pé ó ní ìdí nìyẹn ẹ̀gbọ́n yẹn gangan ló yẹ kó ti wádìí lẹ́nu ẹ̀ pé ah, irú ìgbọ̀ngàn àlàyé ń wò pé àbúrò òun tó àwọn sọ fún tó ń lọ kọ̀tìkọ̀tì bóyá wọ́n ń ní lọ́kàn pé àbúrò àwọn ò fẹ́ káwọn fẹ́ ọ̀rẹ́ kò ní interest ni a ti mọ̀ pé àbúrò òun máa mọ gbogbo fáàsì. àǹtí fún mi àǹtí fún mi láàrin èmi àti yín láì jẹ́ pé ká yọ̀rọ̀ pásítì ká gbé pásítì sẹ́gbẹ́ mm, kan mm. ẹlòmíì fẹ́ kéèyàn fi ọ̀rẹ́ rẹ̀ bóyá bí àbúrò èèyàn pé ah ẹ ṣe wá máa fẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. èmi ò mọ rízì èmi ò mọ rízì kò sí nǹkan tó rán ìdùnnú bẹ́ẹ̀. Hmm. kò sí nǹkan tó rán ìdùnnú bẹ́ẹ̀. ọ̀rẹ́ ẹ̀ yẹn kì í ṣe pé ń ṣe ló ju ẹ̀gbọ́n ẹ̀ lọ sábà hmm. nítorí pé ó ju ẹ̀gbọ́n ẹ̀ lọ kò sí hmm. èso mi o kò sí nǹkan tó rán ìdùnnú bẹ́ẹ̀ but I don't know why people are against me. Hmm ẹ ṣeun àdúpẹ́ mà ẹ ṣeun ẹ ṣeun yes olúwa ṣì ń dára ire wọ́n ní if you like tell your brother if your brother really love her nobody can stop them wọ́n ní ojú táwọn fi wò ń táwọn ni pé kí kárábìnrin yẹn kó pe ọ̀rẹ́ rẹ̀ kán jọ sọ̀rọ̀ heart to heart pé káwọn méjèèjì kán jọ sọ àsọyépọ̀ wọ́n ní àìkúkú wulẹ̀ wọ́n ní ṣe báwọn méjèèjì náà jọ wà nínú géèmù yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ yín tí wọ́n sọ nù ń tí wọ́n kọ́ ni mo ka o. Hmm. Hmm. jẹ́ àgbà ilé iná hello ká máa ṣe lálàáfíà bọ̀ hello ẹ káàárọ̀ hello ẹ ti wà ń bẹ̀ ẹ̀yin dà ah, ohun yẹn ò jákè o bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ tó wà ń bẹ̀ hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o. làwọn àkàtì mò ń lóun bèrè láti. olóhùn obìnrin káàbọ̀ ẹ̀kúṣẹ́ sẹ́rí mm. alákọ̀ọ́kọ́ kúmà yẹn ó máa sọ fún ẹ̀gbọ́n ẹ̀ á dẹ̀ sọ fún ìyàwó ẹ̀gbọ́n yẹn náà bọ̀ ọ̀nà tó máa gbé gbà láti fi sọ fún ọ ni pé kì í ṣe ọ̀nà ìtara àti ọ̀nà àbínú ẹni lóòótọ́ kò sẹ́ni tó ní páàsì ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó ní rí ọkọ tàbí ìyàwó ti ẹ̀ fẹ́ ó mọ àṣìṣe wúmà yẹn láti lẹ̀ ló jẹ́ kó máa tara bẹ́ẹ̀. nọmba two sẹ́rí ẹni tó bá fẹ́ ọmọ ní ọjọ́ ọdún Mhm. kó sì mọ̀ pé ọmọ tẹ́kẹ̀wé lòún fẹ́ ah, ẹni tó bá máa fẹ́ ìyàwó kì í ṣe ọjọ́ ọdún àbọ̀jọ́ ayẹyẹ là ń fẹ́yàwó mm, so nǹkan tẹ́mi rí sí ah. àárín yẹn tó fi ní kọ́ máa yẹn. ọmọ tí a bá fẹ́ bi ijó ijó náà ni ó jò lọ àbí gbogbo wọn náà kọ́ òun gbogbo wọn náà kọ́ ibi ọlọ́run bá ti ló ń kálukú ó ti bá ọrùn egun ààrẹ pàdé ni ó ti bá pàdé. abilékọ olúwakẹ́mi rájímọ́mí ẹni ọlá ní eh. Chicago lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ káàbọ̀ sórí arákùnrin eh. bàbá tí wọ́n ń pè ní Babs Alẹ́bùi àwọn èèbò àwọn èèbò wọn láyé <laughs> àwọn èèbò kan bọ kì í wọ́n ní ní tàwọn o wọ́n ní tí àbúrò àwọn tó bá ìgbà àwọn láyè táwọn bá fẹ́ irú obìnrin bẹ́ẹ̀ mm. bóyá wọ́n déètì ẹ̀ ni o àbáwọn bíi friend ẹ̀ mm. mi ò tẹ̀ mọ̀ yàtọ̀ láàrin méjèèjì wọ́n ní pẹ̀lú mileage. <laughs> mo ń gbọ́ mo ń gbọ́. ó ń gbà wọ́n ní mileage láìsọkọ̀ ọmọ pé <laughs> mọ́tò ní tẹ́ bá fẹ́ rà ẹ wò máìlèjì ẹ̀ pé bó lọkọ̀ ẹ ṣe rìn tó <laughs> ṣé ó ti rin gbogbo àgbáyé káàkiri àbí o àbí kúsẹ́kúsẹ́ ni <laughs> kúsẹ́ ni. olùsíwọ̀n lọ́sẹ̀ tí sọ́ọ́ lò ráàkì ni. mo rò pé àbúṣìwà lójú àjọ àwọn fojú géèjì máìlèjì obìnrin pé wọ́n ti gun ọkọ̀ yẹn yóò ti wà ní fifteen percent. wọ́n wá kọ síbẹ̀ wọ́n ní a jẹ́ pé àbúrò àwọn irú wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ́wọ́ tiẹ̀ náà wọ́n ní obìnrin yẹn wọ́n ní kì tó kún bọ̀ gan ọgbẹ kìí ṣe tuntun wọn ní kìí tún ṣe tó kún bọ kìí tún ṣe fairly use wọn kìí ṣe tó mm-hmm. kìí ṣe tó kún bọ but fairly use. second hand second hand ni wọn pè hmm. wọn ní kọ́ńdẹ̀ ní yorùbá ni wọ́n máa ń pè tààrẹ lè tọ́ pé bò ó ṣé babs babs aleb ah, eh, ẹ lórí facebook ibẹ̀ ni wọ́n kọ sí ibẹ̀ ni wọ́n kọ sí hmm. eh, ẹ bá mi bẹ̀. lórúkọ jésù. hello hello. ẹ káàárọ̀ o. ẹ kú ojúmọ́ ìyàwó ọ̀rẹ́ mi. balógun olùgbèjà ọ̀rẹ́ ọkọ mi sọrí sọrí sọ sọ sọ. ààrẹ amúlùdó nǹkan èmi nù ọ̀rẹ́ mi tó sì ń lé. ìgbà tó sì ń lé ìgbà tó sì ìgbà tó sì ń lé mo mo appreciate ìyàwó rẹ. o ṣe jàre ọ̀rẹ́ mi. ó jó ijó kan jọ tọ́sí ẹ̀rù bá mi. Ah, mo rò pé ọ̀rẹ́ mi mo ọ̀rẹ́ mi mo jí lọ sọ́jà. balógun olú yín tí mo ah. máa ń sọ fẹ́yìn náà nù irú àwọn ọ̀rọ̀ báyìí ẹ mọ̀ mọ̀ sọ níta gbangba ẹjọ́ mọ̀ jẹ́ láàrin èmi àti yín bóyá kẹ́ ẹ kọ lẹ́tà sí mi ah. láti Jámánì àbí kẹ́ ẹ fi text message sọ́wọ́ àwọn èèyàn sọ yín lẹ́nu. Eh, eh, irú àwọn tí mo mọ̀ pé mo nífẹ̀ẹ́ eh, ọ̀rẹ́ mi èsì ah. nífẹ̀ẹ́ ìyàwó ọ̀rẹ́ mi náà. ìjọ ìyàwó ọ̀rẹ́ rẹ̀ ní sọ gbogbo ọ̀dọ́ rẹ mi bá ní èmi náà. rárá o ah, rárá o rárá o ẹjẹ ti bàbá tọmọ tọmọ làálàá o. àwọn nǹkan kọ̀ọ̀kan àwa méjèèjì la jọ ẹ bá ní mọ́tò mọ́tò mi ni àbí òye ilé yín ilé mi ni àmọ́ ọrùn mi kìí sọ ọrùn yín o. orí mi kìí sọ orí mi kò sẹ́ fi orí olórí. yàrá yàrá yín nìkan ni èé ṣe yàrá mi yàrá yín nìkan ni èé ṣe yàrá mi. àti gbogbo property nu yàrá mm. yẹn. Mm, wọn nìkan ni èé ṣe tèmi. Mm. ẹ pẹ̀lẹ́. ṣe rí ẹ̀rí ìtẹ̀mú wa lára yìí ẹ̀rí wọ́n ní ìwájọ́ wà. níjọ́rẹ̀jọ́rẹ̀. òní jọ́rẹ̀jọ́rẹ̀ ẹ̀ tí ẹ̀ bá dẹ̀ ti mọ̀ wà èèyàn ẹ̀rí èmi ní àwọn mọ̀mọ́ méjì tí wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ mọ̀mọ́ tó ń sọ̀rọ̀ láti gíláàsì àti mọ̀mọ́ tó ń sọ̀rọ̀ lọ́yọ̀ yẹn hmm. wọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tán dẹ̀ sọ ni pé kí ọmọbìnrin yẹn kó má wulọ̀ sọ fẹ́ gbọ́n yẹn o kó má sọ fún un ní tèmi o torí tí ẹ bá ní kó sọ fọ́ọ̀rọ̀ ẹ̀gbẹ́ tó bá sọ fẹ́ gbẹ́ ẹ̀fẹ́ṣálì wọ́n lè padà fẹ́ra wọn tán bá wá fẹ́ra wọn ọgbẹ́ ọkàn náà ló sì máa jẹ́ fún ẹ̀gbọ́n yẹn títí láéláé hmm. ìyẹn ló dúró bẹ́ẹ̀ yẹn ṣe rí kò sí ẹni tọ́lọ́run ò lè gbà ṣe bí àwọn àti tó sọ̀rọ̀ ọlọ́run gbà wọn náà ni orí ìwà wọn jọra wọn náà fi jọjọ́ rẹ̀ ara wọn. Ah, ẹ mọ́ mọ́ gbẹ̀sẹ̀ àmọ́ mọ́ àmọ́. mi náà mi náà mọ̀ mo ní ìmọ̀ kankan náà la jọ ń sọ. Hmm so bí ọ̀rọ̀ ṣe wá rí nìsín wọ́n ti mọ̀ wá ọ̀rẹ́ wọn wọ́n mọ̀ bó ṣe rí yorùbá ló dẹ̀ sọ pé wèrè dùn wò ni kò ṣe bí lọ́mọ èdè mi fi sọ pé wọ́n mọ̀ wọ́n ara wọn ni gbogbo ìgbà tọ́rẹ̀ wọn ń wo gbogbo ìwà yẹn ṣé wọ́n bá wí nígbà yẹn gbogbo ìgbà tọ́rẹ̀ wọn ń fẹ́ márìdì tó ń fẹ́ bàbá arúgbó ṣé wọ́n bá jà ń gbà yẹn ìgbà yẹn ló yẹ kọ́ ti máa kọ́ ti bẹ̀rẹ̀ sí máa bẹ́ ọ̀rẹ́ wọn jà kọ́ ti máa bínú sí pé ìwà tó ń wú yìí táwọn náà bá wúrú ìwà yẹn ó yẹ kọ́ ti máa bọ́ ọ̀rẹ́ wọn jà ń gbà yẹn mm so ní ìsinyìí tó kù ni pé kán pe ọ̀rẹ́ yẹn bóyá máa kúnlẹ̀ bẹ́ẹ̀ ni pé ṣé o ti rí pé ọlọ́run ti gba ẹ̀mí náà báyìí ó fẹ́ kọ́lọ́run gbà wọ náà o kò má rìnrìn kò rìn kò má ṣe báyìí mọ́ torí tó bá yẹ pé àwọn náà rí ẹni sọ páàsì tiwọn fún ọkọ wọn ó hmm. ṣe ṣe kọ́kọ tiwọn náà má fẹ́ wọn o hmm, hmm, ó ṣe ṣe kọ́kọ tiwọn náà má fẹ́ wọn kán mọ̀ wulẹ̀ rojọ́ fẹ́ gbọ́n wọn rárá kán mọ̀ rò nǹkan kan jọ kán pe ọ̀rẹ́ wọn ni kán pe kán bẹ̀ pé òun bàbá mi ló fẹ́ fẹ́ èyí tó bá dẹ̀ ti ṣe bàbá mi èmi ló ṣe mo hmm. mọ̀ ẹ́ o mo mọ èrè báyìí láti èrè báyìí ló ti rìn ibi ìgbésẹ̀ báyìí ló ti gbogbo máìlèjì tó ti lọ lára mọ́tò yìí ẹ̀yìn kó wá. mo yẹ sọ nǹkan létí yìí o mr babs ló sì délé yìí balógun olúgbẹ̀ngà ẹ wá máa lọ a máa ríra létà sẹ́yìn ẹ ṣeun ẹ máa lọ. ẹyìn àtẹ̀jíṣẹ́ kan rèé solomon o sanya àwọn náà ni ó ti ná gbàrà náà gbòòrò ah. Rẹ̀mí Adégbọlá wọ́n ní ká sì mọ̀ wò ó wọ́n ní lọ́pọ̀lọpọ̀ gbà irúfẹ́ àwọn obìnrin tọ́lọ́mbà kádàrà tí wọ́n bá lo past wọn báyìí wọ́n ní ìyàwó tó dáa ni wọ́n máa ń sábà jẹ́ o lọ́ọ̀dẹ hmm. ọkọ nítorí yóò ti pé àròónú àti ọ̀dọ̀fin inú hmm. ní àwọn ìbásọ wípé kí arábìnrin yẹn kó lo ọgbọ́n ọlọ́run kó fi kí ẹ̀gbọ́n rẹ̀ nílọ̀ wọ́n nítorí bọ́bá bẹ́ spíkà bọ́bá jẹ́ pọ́lọ́ ń lọ́wọ́ sí bí ọba ṣeé ṣe wọ́n ní yọ padà ṣeé ṣe náà yétúndé balógun wọ́n ní good morning orí and ọrùn. kabiru hmm. yusuf ọlá àwọn náà kí wa ni àwọn ń kí wa ni pé àkóṣe wọ́n ní tó ṣe pàtàkì náà ni kí ọ̀dọ́mọ kí obìnrin yẹn kó sọ fẹ́ gbọ́n ẹ̀ kó má bàa máa bù lọ́jọ́ iwájú. <laughs> ìyá wa Abímbọ́lá Fáṣọlá Ògúnlẹ́yẹ wọ́n ní alásọjá san <laughs> <laughs> alásọjàsán ni balógun olúgbénga wọn ní èwo ni. <laughs> alájà ẹ mọ̀ bá ń bú ọ̀rẹ́ ọkọ mi ìmọ̀ ìmọ̀ ní ìmọ̀ ní bàbá náà ọ̀dà ẹ mọ̀ bá ń bú ọ̀rẹ́ ọkọ mi hmm. aláwàdà kẹríkẹrí mọ́ ni. Adigun Adéwùmí Adétóyèsé wọ́n wá wa débi o wọ́n wá wa débi mo rí àtẹ̀jíṣẹ́ wọn lẹ́ẹ̀kan mi ti kà yín ah, lẹ́ẹ̀kan. Adéníran Ayọ̀bámi Àjà ó Balikis Ah, wọ́n ní kí ọmọbìnrin yẹn kọ́ mọ̀ sọ fún ẹ̀gbọ́n rẹ̀ o mm, ọ̀dà kọ́ mọ̀ sọ fún o. àṣẹ sì ti kún lórúkọ Jésù. àwọn nọ́mbà tá à ń lò yí padà zero eight zero three two three two ten fifty nine. tàbí zero eight zero seven seven seven seven ten fifty nine. ẹ ló ẹ̀ mà káàárọ̀. ẹ káàárọ̀ o orí àtọrun. àwa rèé o ẹ kú iṣẹ́ o. ó kọ yín àti bí ẹ ti ń bá wa sọ̀rọ̀. tọ́pẹ́ lórúkọ mi láti Atlanta. ẹ ṣe bàdá tọ́pẹ́. tọ́pẹ́ tọ́pẹ́ alákọ̀wé láti Atlanta. tọ́pẹ́ alákọ̀wé tọ́pẹ́ owó labí ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì sọ́láfíà ló wà. adúpẹ́ <laughs> lọ́wọ́ Ọlọ́run ẹ̀kọ́ ètò inú mi dùn pé mo ráyè ìdá sí ọ̀rọ̀ yín láàárọ̀ yìí. all right. anyway mo kàn fẹ́ sọ one or two things lórí ọ̀rọ̀ yìí ni. Hmm. ṣé ti rí problem táwọn èèyàn ní mi pé a mọ nǹkan tí ọkùnrin máa ń rí la obìnrin tó fi ń fẹ́. Hmm. bí obìnrin ṣe jẹ́ onínàbì tó yẹn hmm. ó lè jẹ́ pé ọgbẹ́ yẹn nǹkan tó ń wá ó ti rí. ìbáàdì jẹ́ onínàbì jù bẹ́ẹ̀ lọ. nǹkan tó jẹ́ ọkùnrin bá ti rí nǹkan tó wá lọ́rọ̀ obìnrin lọ́dọ̀ obìnrin ní gbogbo ayé sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ kò ní dá wọn lóhùn now yes then kí ló burú jù ní pé èèyàn ní pass ni ò ṣe problem alẹ́ni tó bímọ márùn-ún tó tún fẹ́ ọkọ tuntun tó tún fẹ́ ọkùnrin tí ò ní tí ò tẹ̀ níyàwó rí ó dẹ̀ ti bímọ márùn-ún hmm. alẹ́ni tó bímọ méjì tó yẹ pé ọkọ tó bí sílé tó máa kíkẹ́ tó ti ṣẹ́yún méjì mẹ́ta mẹ́rin fúnpa tó wá lé jáde tó hmm. yẹ kìkì wá rí ọkùnrin tó tún fẹ́ so hmm. gbogbo kí níwọ̀n yẹn ò ní túmọ̀ torí pé gúmà yẹn mọ̀ pé ọ̀rẹ́ ló ṣe ń ka lára hmm. ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkùnrin yẹn ti rí nǹkan tó ń wá lára obìnrin yẹn bó sọ fún kò ní túmọ̀ bí hmm. ó sọ fún kò ní túmọ̀ ibi tó ń bá ti ń gbé ẹ̀dá lọ ó tán nǹkan tó dẹ̀ ń fẹ́ yẹn ọkùnrin yẹn nìkan ló mọ̀ o ọkùnrin hmm. gan tó fẹ́ gan ò mọ̀ o nǹkan tó fi gba kara wọn kò sẹ́nibọ̀dì tó mọ̀ o sọ ọkùnrin yẹn tó bá dẹ̀ jẹ́ kó ti rí tó tọ́fẹ̀ẹ́ ti balẹ̀ kò sí nǹkan sẹ́nibọ̀dì fẹ́ sọ ọkùnrin àbúrò yẹn ò bá sọ fún tẹ ẹ̀gbọ́n ẹ̀ ìbá máa sọ fún ẹ̀gbọ́n ẹ̀ hmm. ìbá gan rímọ́lẹ̀ ìbá máa kan rímọ́lẹ̀ oṣooṣù hmm. yẹn rúùmù mo tún wá obìnrin yẹn gan kó bá wà bímọ fún gan kí tẹ̀fẹ́ á máa ká àbúrò lára ọ̀rẹ́ yẹn lára pé á máa ká lára pé àbúrò dẹ̀ mọ nǹkan tó fà á tí obìnrin yóò ṣe tó rẹ̀ wọ̀ ṣùgbọ́n tó kùn yẹn bá ti rí nǹkan tó ń fẹ́ tí òbí mọ fún gan àtẹ̀bẹ̀ náà ni hmm. so bí ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn kò sí nǹkan tẹ́ anybody fẹ́ ṣe sí kò sí kò gbójú tọkùnrin bá rí n tó ń fẹ́ lára obìnrin kò sírú tí ò bá àti ṣẹlẹ̀ rí kò ní túmọ̀. tó bá ti rí n tó ń fẹ́ yẹn kó má wulẹ̀ wo nǹkan míì mọ̀. nítorí tí wọ́n sọ ni wípé tọkùnrin bá ti rí n tó ń fẹ́ lára obìnrin no matter how the past may be. nǹkan kan náà la sọ ara ni tó fi aṣẹ́wó náà fẹ́ gba aṣẹ́wó láì á lọ mú kúrò nínú aṣẹ́wó ayẹ̀jẹ̀ hmm. wa mú wálé mi ò fẹ́ kó ṣaṣẹ́wó mọ́ o já máa fẹ́ra wa lọ adẹ́jọ́gbó tì í. tọ́ tọ́ ó dà ẹ ṣe gan ni ọ̀gbẹ́ni tọ́pẹ́. tọ́pẹ́ tó ṣòwò làbí láti Atlanta Georgia. ẹ bá wa káwọn èèyàn wa láti Atlanta. alákọ̀wé international. ẹ já gbìyànjú káka àwọn àtẹ̀jíṣẹ́ bíi mélòó kan lórí Facebook náà Oyèjídé Victor wọ́n ní kárábìnrin yẹn kó mọ́ bẹ́sùbẹ̀gbà o láti sọ fún ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ní kódà kán lọ fún àyẹ̀wò ìlera kó tó di pé àwọn méjèèjì wọ́n fẹ́ra wọn ọ̀làǹrẹ̀wájú unbreakable breaker wọ́n ní ìmọ̀ràn tàwọn fún arábìnrin yẹn ni pé kó mọ́ sọ fún ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ní àmọ́ kó pe ọ̀rẹ́ rẹ̀ jókòó kán jọ sọ àsọyé pọ̀ hmm. Abíọ́dún Olúwatóyìn wọ́n ní kó kọ́lé sí agbójú kọmọláfẹ́ ọláìyá tọ̀tún ní tán tó ń sọ. So Ah, irú àwọn èèyàn wo leléyìí o. Samuel alọ wọn ní orí àtọrùn ẹ kú ètò wọn ní ní tèmi ọjà òkùnkùn ní obìnrin o wọn ní kí arákùnrin yẹn mójú kúrò ní gbogbo pásítì arábìnrin yẹn wọn ní kó máa bá eré àníyàn rẹ lọ hmm, ẹ kú ètò alàgbà lò láti New York àdúpẹ́. Godwin Friday Ọláolúwa wọn ní kí ọmọbìnrin yẹn wọn ní kó sọ̀rọ̀ sókè ni o wọn nítorí wípé ìka kan kò ní wọ ọ̀rẹ́ rẹ̀ ń dì í tí wọ́n bá di pé wọ́n ṣègbéyàwó azeez sọlù sonitọfẹ kà ní. ẹni yìí ni abbas ajevin wọ́n ní it's fact caller all day your hair sir kò yé mi <laughs> bẹ́ẹ̀ tó pè tán náà ni wọ́n eh, sọ̀rọ̀ rẹ̀. ok ok hmm. azeez sọlù olúgbilé wọ́n ní good morning o wọ́n ní kó má sọ nǹkan kan fún ẹ̀gbọ́n rẹ̀ rárá o wọ́n ní kó bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ dáadáa ni. Mm kí ọlọ́run ó ṣe amọ̀nà gbogbo. Mukaila Abiodun Jimoh lórí Facebook náà ni wọ́n ní you should not tell her brother wọ́n ní people change I have a friend that marry a lady like that hmm, wọ́n ló sì yí padà àwọn méjèèjì wọ́n sì ń gbé pẹ̀lú ara wọn nígbè lọ́kọláya láìsí pákáleke kankan. You can only discourage your brother only if your brother is not a man because a man always go for what he want. àná ah, ni tọpẹ tó sọwọ làbí wí. Mm, olúwa ṣì ń dára èrè àwọn náà fìyẹn sọwọ. lórí ọ̀rọ̀ ṣe a sì padà sórí ọ̀rọ̀ arábìnrin yẹn àmọ́ àtẹ̀jíṣẹ́ kan wọlé text message ní èdè òyìnbó ni wọ́n fi kọ́ mm. three four one <laughs> ok yín tó wà nínú mẹ́sẹ̀gì yẹn lélẹ̀ wọ́n ní kájọ torí ọlọ́run pé ká gba àwọn nímọ̀ràn pé béèyàn bá ní ìyàwó mm. tó jẹ́ wípé kì í rí tọkọ rò wọ́n ní béèyàn bá ní ìyàwó tó jẹ́ wípé fún nǹkan bí odidi ọdún kan gbáko wọ́n ní kì í tiẹ̀ rí ká dáná oúnjẹ ńlé hmm. kì í rí rò wọ́n ní ká tọ́jú ilé ká palẹ̀ àyíká mọ́ hmm. ká ṣe gbá ká ṣàwò wọ́n ní gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú pé èèyàn ń ṣèkì ọkọ̀ tí kì í káràmásìkì rẹ̀ wọ́n láwọn sì ṣe ṣe ṣe ṣe. èèyàn máa ń ṣùgbà ara wọn èèyàn máa ń. àbá uh, hmm, fún ìyàwó yín mọ̀ràn ni ọrùn mi ni ó sì fún wọn ní mọ̀ràn torí pé ọ̀rọ̀ tó bá jẹ mọ́yún hmm. ọ̀rọ̀ ẹ̀yin obìnrin. ọ̀rọ̀ tó bá jẹ mọ́yún ọ̀rọ̀ àwọn obìnrin àti pé o mọ̀ pé mi gbọ́n pa gbogbo yẹn o mọ̀ pé rí àti mo gúùdù sí nìyẹn jùjùjù gbogbo àwa obìnrin ẹgbọ́n tí ẹ̀sùn tí arákùnrin yìí tó fi tó fi tó fi lọ tọ́jọ́ tó gbé wá nípa ìyàwó ẹ̀ kí ló dé tó ṣe ń rí bẹ́ẹ̀ ọkọ wa àwọn ọkọ wa àwọn ọmọ wa ni wọ́n jẹ́ àwọn ọmọ wa báwa ṣe jẹ́ ọmọ fún wọn tó yẹ kán máa pet wọn kán máa pamper wa kán máa pet wa kán máa kò yẹ yín kọ́ máa ṣètọ́jú wa kọ́ máa ṣìkẹ́ wa bẹ́ẹ̀ náà ló ṣe ká máa ṣìkẹ́ àwọn ọkọ wa ṣẹ́rí táwọn méjèèjì bá lè máa ṣe yẹn ọkọ ò ní yà ìyàwó ìyàwó ò ní yà ọkọ orí àtọrùn ò ní fira wọn sílẹ̀ wáyé tẹ́ máa neglect home yín wáyé tẹ́ máa neglect ọkọ yín wáyé tẹ́ ní wà kẹrin tẹ́ ní show kẹrin sọkọ yín bá a ṣe ń show kẹrin sáwọn ọmọ wa náà ló ṣe ká máa show kẹrin sáwọn ọkọ wa náà ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ àti arábìnrin yìí àmọ́ yín àmọ́ kọ́gán tó fàtẹ̀jíṣẹ́ sọwọ́ ṣùgbọ́n ntẹ̀yìn bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń gbé o. Mm. ẹ mọ̀ sílẹ̀kùn lé yín lẹ̀ kí àwọn ẹran àwọn ẹran wọn máa jẹjẹkújẹ ń bẹ̀rù àwọn ẹ sí ẹran jẹ yín lẹ̀ wọn máa jẹjẹkújẹ o mm-hmm. sọ ti yé yín ẹ jẹ́ ká wà kẹrin sáwọn ọkọ wa àtàwọn ọmọ wa. ẹni ó fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ ìmọ̀ràn olówó iyebíye tá a ní fún ìyàwó yín nù àti gbogbo àwọn obìnrin tó bá jẹ́ pé ọ̀rọ̀ ìdílé wọn kò mú mú wọn kò jẹ wọn lógún torí bọ́ bá ti bọ́ kì í ṣe mú mọ́ o ìṣe mú mọ́ o ń yí ta lọ ni bí owó ẹ yọ. hello. ká ẹ mà káàárọ̀ ẹ mọ̀ tún tẹ̀ mọ́ o ti wọlé o ti dà hello. hello. hello ẹ mà káàárọ̀. world wide alaji. Hmm. dr olùtayọ̀ falẹ́tì ẹ káàárọ̀. a kú ojúmọ́ sà o comrade Dare Ajayi látòkè bọ́là. ẹ ràn mí kúṣe ìdílé wò ní dàrú o. àmín. ìmọ̀ràn tí màá fún arábìnrin ni pé ó gbójú lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀. ok. ọlá tí ó mọ̀ ọ̀rẹ́ rí gbogbo àwáwí tó ń sọ pé ó ti gbá ó ṣàwo nígbà ìbálẹ̀ mú ẹni tí ò mọ̀ rí rárá wá ẹ pé ayé ẹ̀ ti rún ju ọ̀rẹ́ yẹn lọ hmm. ó fẹ́ mọ̀ ni kó fẹ́ àdúrà tì í hmm. kó kàn pé ọ̀rẹ́ yẹn wípé tó ọ̀rẹ́ ìyẹn tó bá jẹ́ pé ẹ̀gbọ́n ẹ̀ mú ẹ lòmíì wá tóun ò mọ̀ rárá báyé rẹ̀ bá ti rún jẹ́gẹ́ tí ó sì ló ṣe fẹ́ mọ̀ tó ti di kòròfó tí ò mọ̀ tí ò sì kankan bẹ̀ mọ́ hmm. tí ó mọ̀ ni ṣùgbọ́n yóò kàn pé ọ̀rẹ́ yẹn pé ọ̀rẹ́ ó yé mi àti ẹ o wọ́n ti ìsàpọ̀ǹtì ẹ̀gbọ́n mi o. àlàyé àlàyé má fojú ẹ̀gbọ́n mi gbolẹ̀ o. ó yé ó yé ó yé wa o tó hmm. ọ̀rẹ́ náà á jọ tó kó pàtó aṣàfihàn kó gbójú bẹ́ẹ̀. Hmm, ẹ ṣeun Mr. Dare Ajayi ẹ bá wa kí gbogbo Òkè Bọ́là hmm. amúlùdún Òkè Bọ́là nù àtẹ̀jíṣẹ́ ilé ìwọ́n ní ẹ káàárọ̀ orí àtọrùn wọ́n ní ẹ ní kí obìnrin yẹn kó má sọ fún ẹ̀gbọ́n ẹ̀ wọ́n nítorí tí ọ̀rọ̀ wọn bá wọ̀ tán mm. wọ́n ní láíláí kò ní foríjì ah. tó bá sọ fún ẹ̀gbẹ́ ẹ̀ wọ́n ní kó kàn gbàdúrà fún wọn kí ọlọ́run fi ọmọ sí àárín wọn wọ́n ní kò sẹ́ni tí ò ní àtìmọ́ ṣe bọ́ tiẹ̀ ìyáàfin adébọ́lá láti orílẹ̀-èdè amẹ́ríkà àtẹ̀jíṣẹ́ wọn ni mo kà ká sọ fún kó sọ fún ẹ̀gbọ́n rẹ̀ nítorí pé kò sí bá a ṣe lè ṣe bolo tí ò ní run àyàn. jágba ìpè ẹni tí wà lójú òpó hello. ẹ káàárọ̀ ma ẹ káàárọ̀ sàn. ẹ mà káàárọ̀ yes eh, orúkọ tèmi ni àbí olúṣọlá láti ìlú Spain. yes sir. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo tún wọlé mi wọlé mi ti pàtàkì mi ọlọ́run àtúbọ̀ máa fún mi ṣe. àmín. Eh, lórí ètò lórí ètò tí ẹgbẹ́ wa in fact ó kọ́ àwọn èèyàn lọ́gbọ́n hmm. and then advice mi fún obìnrin yẹn gẹ́gẹ́ dáwọn ọ̀pọ̀lọpọ̀ ti sọ síwájú advice mi ni wípé kí ó pe ọ̀pọ̀ ẹ̀gbẹ́ orí èrè báyìí oníkálukú ló ní páàsì tiẹ̀ but orí èrè báyìí ni ọ̀rẹ́ mi ló ń wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀tẹ̀ mi bí ìlú fò wípé sí ìṣe tó fẹ́ ṣe ìgbéyàwó yìí ó yẹ kí ó ti ọwọ́ ọmọ ẹ̀ bọ́sọ́ so fún di èyí tó bá ti wàá mọ̀ wípé òun ò ní lè òun sì máa máa kọ̀tínú irú ìwà yẹn ẹ̀gbọ́n ẹ̀jọ̀ ẹ kọ́kọ́ tẹ̀ nínú ẹ má fẹ́ and then kó pe ọ̀rẹ́ ẹ̀ náà ṣùgbọ́n pé àjọmọ́ra wa ni mo mẹ́ ìwọ mọ́ mi please o lè máa rin ìrìnkúnrin kí inú mi ó dùn so kò pé kó jẹ́ kó kó jẹ́ kẹ́ ẹgbẹ́ ẹ mọ̀ nípa ẹ o bẹ́ẹ̀ tí ó bá kó má ṣe bíi pé kó má ṣe níṣe wípé òun ò fẹ́ kó fẹ́ ra bẹ́ẹ̀ kó jẹ́ kẹ́ ẹgbẹ́ ẹ wà àwí ẹ̀ because òun déwájú oúnjẹ ẹjọ́. ó ń dẹ́yìn òun dá sọ ẹ sà ẹ jẹ́ ń bi yín léèrè béèrè kan ká pé èmi dúró gẹ́gẹ́ bí àbúrò yín tí mo jẹ́ obìnrin tí mo wá pè yín tí mo wá sọrú rẹ̀ fún yín ṣó ṣeé ṣe kẹ́ ẹ tẹ̀síwájú láti fi arábìnrin yìí. àbẹ́ máa sẹ́rí padà wálé àbẹ́ sílẹ̀. Ah, tó bá ní kò lọ fẹ́lẹ́ omi orí ìwà olómọ̀ tẹ́lẹ̀ omi yẹn náà ti wù sẹ́yìn. Hmm. ó túmọ̀ sí pé bàbá tiẹ̀ lẹ́lọ́mi tí ìbọn sì fẹ́ ń bẹ̀ ń kọ́. ó túmọ̀ sí pé ká pé ẹ̀yin jẹ́ ọkùnrin tábúrò yín bá sọ bẹ́ẹ̀ fún yẹn ṣe lè fẹ́. kò yẹ òní kò torí ẹ̀ ní kẹ́ stop kò ní kí kò ní kí n stop. ok mo ti yọ tí mo fẹ́ yọ àti yọ àti yọ àti yọ everybody ló everybody ló ní pa everybody ọkùnrin gan náà ní pa kò sẹ́ni tí ò ní pa ah, ṣé ẹ ní pásítì ṣé ẹ ní pásítì ni ẹ ní na. orí tó ò ní ni gbogbo yín lẹ ní ìgbà ẹ káàárọ̀ eh, ẹ káàárọ̀. orúkọ mi ni gbẹngàn mọtòṣẹ láti ológun àbídí gbàrú. ọ̀rọ̀ ẹ̀sà. ẹ kú ètò ètò náà ní ìbàjẹ́. àmì àmì ẹ̀ pọ̀. ṣe rí ìmọ̀ràn tẹ́mi lè gba arábìnrin yẹn ni wípé kò ní dáa kó sọ fún ẹgbẹ́ ẹ̀ wọ́n bá sọ ọ fọ́rọ̀ lójú nù àbí. ṣé ẹ tó bá sọ fún ẹgbẹ́ kò sí bó ṣe lè ní máìlì tó ní agbára tó ní ọkàn tó le tó ẹ̀wù nínú hundred percent èjì máa já wálẹ̀ twenty ló máa kú sí lára. Ah, nǹkan búkú ni ìfẹ̀jáde. ṣé ẹni twenty tó máa kú lẹ̀ kò ní sì ti kó pẹ̀lú obìnrin yẹn nínú ilé tán máa padà máa rẹ̀ àwọn obìnrin tóbìnrin yẹn bá jáde láàrin ìṣẹ́jú kan yóò rò kó ti rìnrìn ìyá lọ ni. Hmm. àbẹ́ àwọn kárẹ̀ o. yóò wá máa mọ́nítọ̀ rẹ̀ tó di ẹ̀sẹ̀ndì pé ìdílé yẹn ò ní ní dúró dáa bó ṣe yẹ kó dúró. wọ́n sì ní igá tíntín láti àwọn gbẹ̀gìrì bójú bá kú òun bẹ́ẹ̀ ọkàn ò ní kú òun bẹ́ẹ̀. ẹ̀sà ẹ̀sà ṣẹ́ni ní ọ̀pọ̀ ìgbà ó dára kí o ò tọ́kùn sẹ́ńtínú ẹ̀ máa ń dùn kọ́ ọmọ rẹ̀ dáadáa ṣùgbọ́n fẹ́ẹ̀ bẹ́tà díẹ̀ kí obìnrin àti ọkùnrin ká mọ díẹ̀ nínú nǹkan tó wà nù ayé ká tó wọ̀rìn àjò ìgbéyàwó lọ hmm. ìrìn àjò ìgbéyàwó yẹn fi lè tó dáa. kàn ṣe boys. ẹ̀sà kàn kọ́kọ́ ná gbòòrò díẹ̀ nù. bẹ́ẹ̀ ni ó sàn nítorí pé gbàtàn bá wà nínú òde nínú ìgbéyàwó tán wọn ò mọ sọ fúnra wọn tábà tẹ ẹ̀dá wọn bá ń rí kankan tó ń bá wọn nínú jẹun lé pé kí làwọn tó wà lọ ta ah. kò sí kankan ta mọ́ hmm. àwọn ti mọ nǹkan tó wà ń ta ó sọ hmm. kàn tó máa mánéjì ara wọn. bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yin gan ẹ̀ ṣeré ń ta dáadáa ah. <laughs> ìwà fún ọ̀nì <laughs> ọlọ́ni hmm. ó dàbí ìgbà tí ẹ jẹ́ tó fi bí ẹ̀sìn gan wo ọ̀pọ̀lọpọ̀ tó wà nú ẹ̀sìn tí sátani ò bá pọ́n lójú rí kò lè dúró tọ́lọ́run dáadáa. wọ́n hmm. wá sí sátani bá ti pọ́n lójú ló mọ̀ pé ah, ó dáa sí dúró tọ́lọ́run tá máa hmm. sọ fún gbà yẹn pé sátani wà yóò mọ̀ pé sátani wà lóòótọ́ hmm. tí ń pọ́nyàn lójú. tó bẹ́ẹ̀ lọ̀rọ̀ òdìlé ṣe rí kó mọ̀ sọ fẹ́ gbẹ́ o àdúrà ni kò fún máa rìn ẹgbẹ́ lọ́wọ́ kó sì gbọ́ rẹ̀ sọ̀rọ̀ dáadáa kọ́lọ̀ kó mú ìdílé yẹn dúró. ọ̀dà ẹ ṣe gan ni adúpẹ́ ẹ̀yìn kókó ìtàló wọ́n ní lójú tàwọn o wọ́n ní kò ní ìtumọ̀ kankan wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn arìnrìn-àjò ọ̀pọ̀lọpọ̀ onínàbì àwọn olókoòwò wọ́n ní síbẹ̀síbẹ̀ kò mọ̀ rojú. wọ́n sì máa gbádùn ìgbéyàwó wọn lọ. àbí hmm. eh, àmọ̀lé eh, ok ntọ́ ntẹ́ sọ yé wa. ọ̀dà eh, Beatrice Adérìnòye tẹ́wọ́gbàdé àwọn ń kí wa ni wọ́n ní well done hmm. ah, ọjọ́ ti ń lọ àròjọ́ musolókun mọ́lẹ̀. àròjọ́ musolókun jágbe eléyìí náà ẹ̀ló ẹ̀ káàárọ̀. ẹ̀ló. ẹ̀ló ẹ̀ káàárọ̀. ẹ ti wà ń bẹ̀ o. ẹ sorúkọ mi ni mrs fadeyi o. láti mrs fadeyi ẹ bá wa dá sí. láti jagun ẹlẹ́sìn. yes ma. ẹ jọ̀wọ́ ẹ bá mi sọ fún wúmà yẹn. ọjọ́ ń bọ̀ wípé fóun àtọ̀rẹ́ rẹ jọ ń rìn ìrìn yẹn tẹ́lẹ̀ mi. àmọ́ o àmọ́ o sì béèrè o. àmọ́ o. kó mọ̀ sọ fẹ́ gbẹ́ o tó bá sọ fẹ́ gbẹ́ kò sí tó lè ṣe ìfẹ́ ti wọnú ara wọn wọ́n máa fẹ́ ra wọn kàn ní olóyún. ìfẹ́ bí ọ̀lẹ́ alágolo. irọ́ wọn ò nífẹ̀ẹ́ wọn ní ìfẹ́ tí. ó máa gbàdúrà fún mm, ìgbéyàwó wọn ó máa gbàdúrà fún ìgbéyàwó wọn torí tó bá lọ sọ fọmọbìnrin yẹn náà tí ẹgbẹ́ ẹ̀ bá bá ọmọbìnrin jẹjà ọmọbìnrin yẹn lè lọ ṣe léṣe o mm. wípé ọkọ wípé ọ̀rẹ́ òun ló tún jẹ́ kóun ó lùsọ kó rọra máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ni tọ́ ó dà ìyá wa. ọmọ ọ̀sẹ̀ àjọ àràn wọn lọ́wọ́ ni ìgbéyàwó wọn yóò jà sáyọ̀ ó máa ràn wọn lọ́wọ́ àdúrà ni. ọ̀dà ẹ ṣe gan ni àdúpẹ́. fèètì láti akínmọ̀rin ó jọ bí ẹni pé kóbìnrin yẹn máa sọ̀rọ̀ síta ni wọ́n fẹ́ sọ wọ́n ní ní wọ́n gbà tó bá jẹ́ pé ó ti ronú pìwàdà hmm, tó sì ti gbàgbé àtìmọ́ṣe bọ̀ rẹ̀ ọ̀dà adéwọlé joshua olúbùnmi wọ́n ní ọ̀rọ̀ yìí gba ọgbọ́n o wọ́n ní ọlọ́run bí àbúrò bá sọ fún ẹ̀gbọ́n ẹ̀gbọ́n máa sọ fún arábìnrin yìí mm, wọ́n sì di ọ̀tá ayérayé alima àtòyìn kánṣọ́lá wọ́n ní ẹ kú òdájẹ́ orí àti ọ̀run wọ́n ní ẹ sọ fún obìnrin yẹn pé kó dákẹ́ mm. Mm, wọ́n ní kó dákẹ́ ló ṣe gbogbo ọ̀rọ̀ ah, wọ́n ní kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń sọ mo rò pé nǹkan fẹ́ tó ń gbìyànjú láti sọ nìyẹn wọ́n ní ṣùgbọ́n kó mú ọ̀rẹ́ rẹ̀ lóhùn kí obìnrin yìí kọ́ mọ́ bá kí obìnrin yìí má pa ara rẹ̀ o mm, tí wọ́n kọ́ ni. ẹ tó pé ọlọ́ lágbára àìmọye iná tá a là kọjá kí wọ́n. ọjọ́ ti lọ àrí ọjọ́ musolókun mọ́lẹ̀ láìsí tàbí ṣùgbọ́n ẹni ọ̀rọ̀ kàn àwọn gangan bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ń tẹ́tí gbọ́ ètò yìí yàtọ̀ sí pé wọ́n tún wá gbọ́ wa ó dára lójú pé bàbá parí ètò fọ́nrán àkáwò ti orí Facebook yìí wọ́n ò lọ rèé tún wò kán lè rí gbogbo kọ́mẹ̀ǹtì tí ẹ̀yin èèyàn wa kọ adúpẹ́ o adúpẹ̀pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sí láàárọ̀ yìí gbogbo múlẹ́rọ̀ family ní tìbútòrò orílẹ̀-èdè àgbáyé gbogbo yín pátápátá ńlá kí láì dẹ́ nìkan sí wẹ́rẹ́wẹ́rẹ́ ká máa dágbére lọ́sẹ̀ yìí. nítorí ọkàn ni òun tójú ọlọ́kọ̀ bá rẹ̀ yẹ o nítorí ọkàn ni aṣọ náà bá ní nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ tí ẹ fẹ́ bá ibi sọ tí ẹ fẹ́ bá ara sọ ọ́ kódà ẹ fẹ́ fi lo àwọn ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀ kọ́mọba kọ́mọba fi yín ṣe yẹ̀yẹ́ kógiri má bàa lanu débi tí aláǹgbá tí ó wà wọnú ògiri ẹ ṣe gbìyànjú kẹ bá wa sọ lórí ètò múlẹ́rọ́ ẹ ṣe gbìyànjú kẹ kàn sí orí àti ọrùn níkànnì fresh ẹ kúkú ti mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ti gbé wá sórí ètò yìí ah. orúkọ yín kì í ṣòun ló jẹ wá lógún mm-hmm. àdúgbò tẹ́ ń gbé kì í ṣòun ló jẹ wá lógún mm-hmm. ká fi yín ṣẹlẹ́yà àwa kì í ṣe yẹn rárá bí ti wùlẹ̀ mọ́ yín tó jẹ wá lógún gangan ni wípé kí ẹ̀dùn ọkàn yín kò bíyá kí bùkátà rẹ̀ tí ó fún níyànjú tí ó tọ́ yín sọ́nà wọn ò mọ̀ yín hmm. wọn ò mọ̀ bí ẹ̀ ń gbé kò sí fún wọn láti kò sí ìyọ̀nà kankan tó fẹ́ gbà fi ẹjọ́ ṣègbè tààràtààrà ni wọ́n sọ ọ̀rọ̀ ní ìlànà pọ̀nlá ṣẹ́fọ̀n tí ó bá somi kó somi tí ó bá ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. bọ́rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ ẹ gbìyànjú ẹ kàn sí wa níkànnì fresh tàbí kẹ́ kúkú bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí tàbí nípasẹ̀ àtẹ̀jíṣẹ́ text message ẹ lè tẹ̀ lórí whatsapp 0244 Hmm, bí àṣà àwọn ọmọ gbòòrò ẹ wọ̀sọ́ọ̀bù wa lórí wọ̀sọ́ọ̀bù wa tàbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí gbogbo àwọn ìtàkùn ẹ̀rọ ayélujára tá a ti mọ bá nìdọ́rẹ̀ ẹ ti mọ bá a ṣe wà ń bẹ̀ àwọn nọ́mbà tí ẹ dẹ̀ lè pè wá sí lẹ́yìn ètò yìí zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen zero eight zero twenty three thirty three sixteen eighteen ojú òpó tó lu já sọ́dọ̀ orí nìyẹn. ojú òpó tó lu já sọ́dọ̀ ọrùn zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five méjèèjì yẹn bó ṣe lórí whatsapp ni mẹ́sẹ̀jì ni àbẹ̀fẹ́ pè déédéé ni. lọ́kọ́ gbogbo àwọn tá a jọ da ṣẹ́pọ̀ da ọ̀pọ̀lọpọ̀ fún tààrọ̀ ìmú ìwá akínsọ̀jẹ́ àbíà òun la mojú ẹ̀rọ tolú àti jíde wọn bẹ lẹ́nu lóró adékòǹgà òun ṣọlá tẹ̀là nídìí ẹ̀rọ amúnáwá àwọn èèyàn wa tí wọ́n dúró sí di ẹ̀rọ alátagbà wọ́n dúró kórì bẹ́ẹ̀ lápá abẹ́ àti lókè ọ̀hún gbogbo yín pátápátá òun la kí láì dẹ́nìkan sí lóko àwọn aláṣẹ nìkan ní fresh àwòmọ̀ dágbére láàárọ̀ yìí Waheed Akintayo lóko mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà bàbá lọ lọ́sẹ̀ yìí pẹ̀lú àṣẹ ọlọ́run àtòrí àtọrùn a tún padà wá tó bá di ní ọjọ́ mẹ́jọ ẹlẹ́mbẹ̀hún òdìlábọ̀. Mm. ọ̀dà kò burúkú bàjẹ́ tó bá di ọjọ́ mẹ́jọ ká tún pàdé lórí àkọ́tún ètò múlẹ́rọ́ ìròyìn ajá balẹ̀ ń bọ̀ lọ́nà tá a tún pàdé ńbẹ̀ láago méje Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ àkúùsinmi òpin ọ̀sẹ̀. nítorí ògo ni ohun tójú olóko máa rí o nítorí ògo ni ṣèbí nítorí. àìmọye iná tá a máa là kọjá ìwọ. mo ronú oore mi mo sọ wípé mi tí ò jẹ́ káyọ̀ gbé mi bì lọ́jọ́ ògùn dé kò tẹ́lẹ̀ ní àná ẹ máa kí ni so Fresh FM nìbàdàn. educational foundation is inevitable in the development of children, and it is a life support they will rest on to compete favorably with their peers. And a place to nurture them is Shining Glory Model School International, Ibadan, a co-educational secondary school located in a serene and conducive environment for intensive learning with professional teachers affiliated with United Kingdom schools, international school curriculum, British and Nigerian subjects, transformation and global leadership programs, and lots more. Your children will also have the opportunity to participate in global exchange programs, youth camp in England, Cambridge, GCE examination and certification. Admission is in progress at Shining Glory Model School International, located at Bankole Omikule area near Christ High School, Oleyo, Ibadan, Oyo State. Forms are also available at all Echo Bank branches in Ibadan. For inquiries, call 0912 332 7406 or 0909 251 7017. Email Shining Glory Model School at gmail.com. Shining Glory Model School International, showcasing God's glory as light on earth. ó dà ìyáàfin àwọn àmì wo la ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan-an ṣé ó máa ń pẹ́ lórí ẹ̀rọ ọ̀pẹ ni. bẹ́ẹ̀ni dókítà. Hmm, ó dẹ̀ tún máa ń pẹ́ lórí ayélujára. bẹ́ẹ̀ni ó máa ń pẹ́ gan-an ni dókítà. ó yé mi <laughs> dátà rẹ̀ ò dẹ̀ kí n tán àbí. dókítà kókó ojú ọ̀rọ̀ náà ni pé tí kò bá sí lórí ìpè a máa wo eré tá a máa rẹ́rìn-ín débi pé ẹ máa gbọ́ ní máìlì mẹ́jọ. <laughs> ìyáàfin ọkọ yín ti kó Glow bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa. Ah! bẹ́ẹ̀ni o ẹ̀yin náà kó Glow bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa tẹ́ bá forúkọ sílẹ̀ tẹ́ sì bẹ̀rẹ̀ sí ní lo síìmù Glow tuntun yín ẹ gbà àfikún ọgọ́rùn mẹ́fà náírà lẹ́sẹ̀kẹsẹ̀ yóò fẹ́ tó àfikún ìdá ọlọ́gọ́rùn kan lórí gbogbo ètò déta yín kẹ́ ẹ lè wà lórí ayélujára kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ sì dọ́wẹ́kẹ̀ dìgbà tó bá wù yí àwọn alábàáṣòwò wa tuntun àti tó ti wà tẹ́lẹ̀ yóò jẹ àfikún ìdá ọlọ́gọ́rùn méje ní gbogbo ìgbà tí wọ́n bá ra káàdì ẹ kàn sí Glow World tó bá súnmọ́ ẹ̀yin jù tàbáwọn alágbàtà lo Limited. Uncle Dentist, what be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use Comfu? No, dear. Now, hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection, take brush every day. The confirmed formula could help keep natural calcium inside our teeth. We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste, Colgate. Because Colgate locks calcium in. Yes, Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Ibadan Kini Fresh FM, Nibadan Lawa. dandan kẹrù ní bàbá mo jẹun imú mi láti kékeré bó tilẹ̀ wù bó tilẹ̀ jẹun ṣé mi náà rẹ̀ ó ọ̀nà ló ti lọ bó ti lọ bó ti lọ bó ti lọ bó ti lọ bó ti lọ. orí bá mi dé èmi ti gbàgbé àyànmọ́ mi ní. mo súwòrà mi bí mo ti rí ọ̀rọ̀ yìí tójú sú mi. mo wá bá lọ́rùn mi wíjọ ọlọ́run mi sì fàṣẹ sí i. òòyè pẹ̀lú pẹ̀ṣá ni mí èmi yóò sì padà dẹ́rù pẹ́ o. kí tó padà dẹ́rù pẹ́ ó yẹ kí n gbélé ayé yìí. mo ti lọ mo ti lọ mo ti lọ mo ti lọ.

Birthday